سبحان الله إن المسلم وفي رواية المؤمن النبي ní gbogbo ẹni ó bá ti jẹ́ mùsùlùmí àbọ̀jẹ́ múmi ní òdodo láàyà ìjọsọ kìí tún jẹ́lẹ̀gbìn mọ́ ìyẹn ni pé ìwọ Abu Huraira kọ́dà bọ́ wà ń po pọ̀ wà ní jánàbà náà èyí wọn wá sọwọ́ rẹ àtẹsẹ̀ rẹ àtara rẹ dẹlẹ́gbìn dépò kọ́ ọmọ wa sápéyà ìfẹ́ jòkóta nàbì sallallahu alayhi wa sallam nígbà tí mo wà lórí jánaba anabi ni innal mu'mina wa fi riwayatin innal muslima la yanjus. ní anagba muhammad sallallahu alayhi wa sallam ló fi kọ́ wa lẹ́kọ̀ọ́ ní ààyè bòmí pé àwọn yahudi nínú ojú ọ̀nà tiwọn tí islam kọ̀ fún wa pa àgbọ́dọ̀ rìn òun ni pé bí ìyàwó yahudi bá ti ń ṣe haidọ̀ lọ́wọ́ ó ní wọ́n wàá pa á tí àfi bí èpè wọn ò mọ̀ rí kọ́dà wọn ò gbọ́dọ̀ fọwọ́ kan aṣọ rẹ̀ kọ́dà wọn ò gbọ́dọ̀ ṣe wọn ò gbọ́dọ̀ wọn ò gbọ́dọ̀ fara kàn án sẹ̀ríà ìsìláàmù wa ni a innal mu'mina awul muslima la yanjus èyí wọn ò pé kí gbogbo ara àtòrí àtọwọ́ mùsùlùmí ọ̀dẹ̀gbìn torí pé ń ṣe jánábà ni àbí ọwà nù ẹ̀jẹ̀ haibọ̀ ni àbọ̀wà nù ẹ̀jẹ̀ nífàsì ọlọ́run ti pọ́n mùsùlùmí lé ọlọ́run pọ́n mùmìnì lé innal mu'mina hayyan kana aw mayyita kọ́dà bí mùmìnì jókòó náà innal mu'mina la yanjus ló fi jẹ́ pé ní bókun mùsùlùmí bá kú kalẹ̀ ká gbé ká ṣe lọ́jọ́ ká wẹ̀ ká ṣe ká ká ṣe gbogbo ntọ́ yẹ ká ṣe fún kẹwàá sígbà bá ti fọwọ́ kàn ká wá máa pẹ́ jálọ̀ fọwọ́ wa náà wá ti dẹ̀gbin innal muslima la yanjus mùsùlùmí yìí ẹnu eléyìí tó bá jẹ́ jànáàbà tí ń bẹ lára wa ìsìláàmù ti kọ́ wa pé báyìí lẹ́sìn tẹ́wẹ̀ tí ó sì kú àmọ́ pé ara mùsùlùmí wa dẹ́lẹ́gbẹ̀ẹ́ anabi sallallahu alaihi wasallam ní eléyìí ò ní í ṣẹlẹ̀ sí mùsùlùmí innal muslima awul mu'mina la yanjus. eléyìí ni hadith alákọ̀ọ́kọ́ lónìí nínú ahadithu babul ghusli minal janaba. hadith ẹlẹ́ẹ̀kejì. عن عائشة رضي الله عنها قالت حديث ينلا واني عائشة بنت صديق رضي الله تعالى عنهما ونبا حديثي و عائشة قالون كوسا لكم يونو لون فون أتفون بابارة تبوبوا وصحابة النبي محمد صلى الله عليه وسلم عائشة ني كان رسول الله صلى الله عليه وسلم إذا اغتسل من الجنابة غسل يديه ntí ń nje janaba ọ̀nà wo lèèyàn fi máa wà nù janaba ká tó máa sọ̀rọ̀ bó la ń wẹ ìwẹ̀ Aisha fẹ́ sọ fún wa nù hadithi ta fẹ́ kà yìí Aisha ó ṣe ìròyìn fún wa radiyallahu gan la nàbì ṣe máa wẹ̀wẹ̀ jànáàbà níta ń pè ní janaba gbogbo tí àjọṣepọ̀ láàrin ọkọ àtaya wáyé ṣe lófin pé ìwọ mùsùlùmí àtọkùnrin túláàsì ni kó wẹ̀wẹ̀ ọ̀ràn yẹn ọ̀nà kanu téèyàn fi wà nù jánábà ọ̀nà kejì ni pé èèyàn sùn ọ̀làlà irú béèyàn ṣe máa ṣe pẹ̀lú ìyàwó ẹni lójú ayé ọ̀làlà pòun ṣe bẹ́ẹ̀ náà lójú oorun ó sì rí téèyàn máa rí béèyàn bá ṣe irú nǹkan báyìí lójú ayé ṣẹ̀ríà ìsìláàmù ní bẹ́lẹ̀ náà bá wáyé bẹ́ẹ̀ èèyàn ti wà nù jánábà nìyẹn tulaasi agbọ́dọ̀ wẹ̀ báwo la ṣe máa wá wẹ̀wẹ̀ jánẹ́bà yìí torí pé nínú tọ́ba nínú jẹ́ ni pé kọ́dọ̀ obìnrin mi ti wà ń yọ ọkọ tí ń ti ń bímọ wàláhì kọ̀ máa bí wọ́n ṣe ń wẹ̀wẹ̀ yìí ń sì ọba ti wẹ̀wẹ̀ jánẹ́bà kò nírun bí ìgbà téèyàn tọ̀ tí ọ̀tá bá bọ́yà àgbẹ̀kọ̀ ń lọ kírun náà ni nípa báyìí wa Aisha bóòlù anagba muhammad sallallahu alayhi wa sallam ṣe máa wẹ ìwẹ̀ jánaba tiẹ̀. وإن كان رسول الله صلى الله عليه وسلم إذا اغتسل من الجنابة عائشة ni bá nàbì bá ṣe tán tó fẹ́ wẹ̀wẹ̀ janaba àkọ́kọ́ ń tà nàbì ọkọ ṣe ni pé ghasala yadayhi ghasala yadayhi ànàbì ọkọ kọ fọ ọwọ́ ọ̀tún àtọwọ́ òsì rẹ̀ ànàbì ó fọ ọwọ́ rẹ̀ méjèèjì kótó di pa ànábì fọwọ́ iṣẹ́ tá ànábì ọkọ̀ọ̀kọ́ ṣe léyìí téèyàn kọ́ rí la Aisha wí àmọ́ nǹkan kan bẹ tí a gbọ́dọ̀ ti mọ̀ pé yọ ṣáájú eléyìí òun là níyà innamal a'malu binniyat àníyàn ṣe ń téèyàn dà á ta àti wí fúnra wa ni pé èèyàn gbọ́dọ̀ ti lánìyàn nú alákọ̀ọ́kọ́ ọ̀sẹ̀ téèyàn ó rí pé alámọ̀yín ah, wẹ̀wẹ̀ jánábà àkọ́kọ́ ọ̀sẹ̀ tí ọkọ̀ ọ̀sẹ̀ bí ìgbà téèyàn ń sàlùwàlá àkọ́kọ́ ni pé ghasala yadayhi ànábì ọ̀wẹ̀ ọwọ́ rẹ̀ méjèèjì sallallahu alayhi wa sallam. thumma tawadda'a wudu'ahu lis-salati lẹ́yìn tá ànábì bá wí ọwọ́ méjèèjì tán ànábì ó wá ṣe àlùwàlá gẹ́gẹ́ bí àlùwàlá téèyàn máa ṣe bọ́ bá fẹ́ kírun tawadda'a wudu'ahu lis-salati yóò ṣàlùwàlá gẹ́gẹ́ bí àlùwàlá téèyàn máa ṣe bọ́ bá fẹ́ kírun ìyẹn ni pé ní gẹ́lẹ́ bá a ṣe ṣàlùwàlá bẹ́ẹ̀ náà là máa ṣàlùwàlá bá a bá fẹ́ wẹ ìwẹ̀ jánábà. ثم يغتسل لين تان النبي بقاري الولاي صلى الله عليه وسلم أي بين النبي تواوي بول النبي سيما ثم يخلل بيديه شعره lẹ́yìn àlùwàlá níta nẹ́gbà muhammad sallallahu alayhi wa sallam ó ṣe ni pé irun tí ń bẹ lórí wa àtọkùnrin ni àtobìnrin ni especially àwọn obìnrin wa àwọn ìyá wa àwọn ẹ̀gbọ́n àbúrò wa ẹlòmíràn mọ̀ ni àmọ́kọ́ mọ̀ látòní lọ Eh, irun kan ló di eh, omi ọ̀gbọ́dọ̀ débi irun kan bí yẹn bá ti wà nínú jánábà kò síbi tó mi ọ̀gbọ́dọ̀ kan lára rẹ o yòókàlílù bíyàdé yìí ṣàràhù túláàsì n'ike kéèyàn ó fi ọwọ́ bọ inú rẹ̀ bí bá ń wẹ̀wẹ̀ jánábà ọwọ́ méjèèjì ẹgbẹ́ bíyàdé yìí ni Aisha radiyallahu anha kọ́lá kìí ṣe ní téèyàn kan ṣe ọwọ́ wa méjèèjì pẹ̀lú wa báyìí ni anagba muhammad sallallahu alaihi wa sallam máa wẹ̀wẹ̀ jánaba. hatta idha dhanna annahu qad arwa basharatahu. aisha ròyìn fún wa pé anabi wọn máa fọwọ́ bọ ìsàlẹ̀ irun rẹ̀ yukhalilu biyadayhi sha'rahu títí tí yaglubu ala dhannihi tí ó fi tí ó fi tánàbí ó fi rí pé áá níbi tí mo bá dé yìí omi ti wọ gbogbo ìsàlẹ̀ irun arwa basharata òfin ma ìyẹn ni pé kọ́dà kìí somi téèyàn kàn dà lásán àfi kéèyàn fi ọwọ́ kó mi ọ́ ráyè wọnú gbogbo irun tí ń bẹ lórí yàn Aisha ni hatta idha zanna annahu qad arwa basharata títí tá nàbí ó fi rò wípé omi ti wọ gbogbo ìsàlẹ̀ ẹrun kódò ti dé ìdí àwọ̀ orí lànàbí ó tó dáa dúró sallallahu alaihi wa tí Aisha wíńdì ni pé hatta idha zanna kí ìyẹn ni pé ntẹ̀yìn aró pé ànábì ọmọ títí tí ó fi ṣe kínni títí tí ó fi lérò pé omi yìí ti wọ ìsàlẹ̀ ẹ̀rùn ti débi awọ. nípa báyìí ni ṣẹ̀ríà ìsìláàmù ṣe gbé kalẹ̀ pé nǹkan kan bẹ tá à ń gbogbo nta bá fẹ́ ṣe àkọ́kọ́ ìsìláàmù ní ká wá ni pé a lè yẹ̀kínù àmọ́ àwọn nǹkan míì bẹ tó ṣe pé ní yóò níbi tí ọba ti wá sí àyè pé kí ìhọ́ra rí dájú nǹkan pé ah nǹkan báyìí ó ṣẹlẹ̀ láàrí dájú ntí sẹ̀ríà ìsìláàmù ni a lò ní pé ghalabatu zọ́ọ̀nì ghalabatu azọ́ọ̀nì èwo ló láàrò jù pé ah kìíní ìgbọ̀dọ̀ ti débi báyìí ara ìdẹ̀kùn tí ìsìláàmù fún wa nìyẹn torí pé bí ìsìláàmù bá ní a máa wáyẹ̀ kínú kí sẹ́kò ní nídìí kó ń ká gbọ́n wá wá mẹ́rọ̀ sí ilé ìwé rẹ̀ títí tí ó fi wá di pé yóò rí fúnra rẹ̀ báyìí pé omi ti dé ìsàlẹ̀ islam ò ní a ṣe débẹ̀ yẹn ò ní aisha fi sọ pé hata ìdá zọ́nà títí tí wọn náà fi lérò pé ọwọ́ tí n fi ń bọ ní oorun mi mo lérò pé omi ti kárí gbogbo oorun mi ó ti tó báyìí náà sẹ̀ríà islam fààyè gbà wá níbi tí ọba ti sáyè yẹ pé inú ká ló kíni galabatu zọ́nì gbá mo rò pé kíní yìí ti dé ibi tó yẹ kí tí sẹ̀ríà islam ni ó dé bí islam ṣe gbé kalẹ̀ nìyẹn lẹ́yìn tá nẹ́gbà muhammad sallallahu alayhi wa sallam tó bá rò pé omi yìí ti dé gbogbo ìsàlẹ̀ ẹ̀rùn ó ti dé bi irun orí ẹran àwọ̀ orí àfọ́dọ̀lmọ́ àlè níta nẹ́bí ó tún wá sí ni pé ẹ̀rí pọ́wọ́ lásán lànàbí fi ń ṣe kíni sallallahu alayhi wa sallam ní fi ń ya irun tẹ́lẹ̀ lẹ́yìn ìgbà yìí lànàbí ó wá da omi sí orí lẹ́ẹ̀mẹ́ta àfọ́dọ̀ tó ti fọwọ́ ṣe gbogbo ọrùn tó mi ti dé sálẹ̀ rẹ̀ yóò tún wá da omi sí ilé mẹ́ta. thumma ghasala sa'ira jasadihi lẹ́yìn ilé yìí lànàbí sallallahu alaihi wasallam yóò tún wá da omi sí gbogbo ara rẹ̀ látòrí délẹ̀. ẹ̀dàkùn ẹ̀wọ̀ bí aisha ti sọ̀rọ̀ yẹn fún wa ànábì ó wẹ rẹ̀ méjèèjì yóò sàlùwàlá yóò fi omi àti ìka rẹ̀ yóò fi bọnú orí rẹ̀ kí omi ó gbogbo rẹ̀ lẹ́yìn eléyà ànábì ó lẹ́yìn eléyìí lànàbí ọwọ́ àdá omi sí gbogbo ara rẹ̀ pẹ̀lú gbogbo látara rẹ̀ dé ìsàlẹ̀ ní kúkúrú eléyìí ni bí àti máa wẹ ìwẹ̀ jánábà bó ṣe wà nù hadithu aisha radiyallahu anha àlékún lórí eléyìí àtún rí nù hadithu maimuna ìyàwó ànábì mi tó ní sallallahu alayhi wa sallam àkàwọn náà lónìí bí ibnillahi ta'ala. aisha tó wá ń fi ń kún nù hadithi yìí àkátó kátó kò mẹ tó ma gáfàlà sá ìrọ̀jẹ́sà nìyí ẹ̀rí pé aisha sọ pé ẹ̀ẹ̀mejì abẹ́ mẹ́ta là nẹ́bi wẹ̀ ara nípa báyìí ni pé bíyẹn bá ń wẹ̀wẹ̀ jánábà ẹ̀ẹ̀kan náà ni ọjẹ́ dandan kódà púpọ̀ nù àwọn àfáà ní àṣejù nínú ẹ̀sìn kéèyàn máa wẹ̀wẹ̀ jánábà pé bí ìgbà tá à ń sàlùwàlá pé mo bomi sára lẹ́ẹ̀kínní ọyẹ ẹtún bomi sára lẹ́ẹ̀kejì nǹkan aisha yìí ni pé ẹnu orí nìkan là nẹ́bi bomi sílẹ̀ sallallahu alayhi wa sallam lẹ́yìn eléyìí anabi da omi sí gbogbo ara rẹ̀ wálẹ̀ lẹ́ẹ̀kan náà kọ́dà lónìí ibi tọ́lọ̀ ń sọ ọ́ dìrọ̀ òde àwa tá a bá ní kíní omi ṣáwà tá a fi ń wẹ̀ nílé ó ti tó kéyìn ó dúró lábẹ́ rẹ̀ ó sí omi sí gbogbo ara rẹ̀ kó wálẹ̀ lẹ́ẹ̀kan náà thumma ghasala sa'ira jasadihi bọ́ bá ti bọ́ omi sí o máa fọwọ́ tẹ̀lé báyìí náà eléyìí náà ti tó ní bíyẹn wẹ̀wẹ̀ jànáàbà كان رسول الله صلى الله عليه وسلم إذا اغتسل انت عايشة وين بي ẹ̀kọ́ kan bẹ́ẹ̀ fún wa káàlẹ̀ ìdàgbàsálà ìyẹn ni pé ajẹ́ pé ń tàn nẹ́bi ṣe yìí kì í ṣe ń tàn nẹ́bi ṣe lẹ́ẹ̀kan lẹ́ẹ̀mejì káàlẹ̀ ìdàgbàsálà ajẹ́ pé gbogbo ògbà tàn nẹ́bi bá nídìí àti wẹ̀wẹ̀ jánábà bí ṣe máa wẹ̀ ni ìtumọ̀ tá àìsàwé nìyẹn bí ọjọ́ sọ pé a mọ̀rí ànábì ọwọ́ ẹ̀ ń jọ báyìí báyìí lọ́wẹ̀ àmọ́ ńgbà tó ní káàlẹ́ ìdàtàsàlẹ̀ yẹn ní pé gbogbo ìgbà tá nẹ́gbà Muhammad sallallahu alayhi wa sallam tó bá wẹ̀wẹ̀ jánaba o bóun ti ròyìn rẹ̀ yìí bẹ́ẹ̀ ni òun rí ti máa wẹ̀. wa kanat taqulu radiyallahu anha Aisha tó ń fi ń kún pé kuntu agtasilu wa ana wa rasulullahi sallallahu alayhi wa sallam min ina'in wahidin sallallahu alayhi wa sallam. Aisha ní kódà àtẹ̀mí àtànẹ́bí muhammad sallallahu alayhi wa sallam gbé pọ̀ kọ́ rẹ̀ lànàbí yagtasilani min ina'in wahidin aisha nígbà míì bẹ tó ṣe pé omi garawa kan omi gbá kan náà làwọn méjèèjì máa fi wẹ̀ ẹ̀kọ́ pọ̀ nu eléyìí fún wa ànábì wa muhammad sallallahu alayhi wa sallam mo ṣe wá nu hadith mi yagtasilu bisa'in min al bá ànábì ọba wẹ̀ ànábì wa pé ẹ wá omi gorodomu wa àtọ́ àìsànpẹ̀ ní sọ́ọ̀rù ni bí ìgbà tí ìgbà ńláńlá kọ́lá kò tó garawa omi tó bá ti kún dèdè bẹ́ẹ̀ ànábì máa fi wẹ̀ sallallahu alayhi wa sallam wọn nígbà ànábì ọba ti sàlùwàlá yagtasilu bi muddin bi miqdari muddin min al-ma' èyí tí o ti tó bá wọn bí muddu bí muddu tá a máa fi wọn jáka nú àwẹ̀ yẹn ẹnu omi tó kún yóò ti ta ànábì sàlùwàlá sallallahu má lomi ìlòkulò hátà wà nkúntà àlà náhàrín jàrin kọ́lá bọ́ wà ń di odò tí ń sàn. a ebú mi ẹ̀rọ là ń lò ẹ́ sí kásálùwàlà ànábì ní kọ́lá bọ́ ń bẹ́ ń di odò tí ń sàn má se omi lófò bọ́ bá fẹ́ sálùwàlà. ẹ̀kọ́ ńláńlá lélẹ́yìí gbogbo ń ta bá fẹ́ ṣe afẹ́ ṣe mara àlùwàlà ni afẹ́ wẹ̀ ní káwa náà kọ́sí ànábì muhammad sallallahu alayhi wa sallam aisha ní omi gbá kan àbí kan ó tó wọn àtànábì wẹ̀ sallallahu alayhi wasallam kama wa lu ọ̀pọ̀lọpọ̀ omi eléyìí náà bẹ nínú àṣejù nínú ẹ̀sìn tá nàbì ní kájìnà sí sallallahu alayhi wa sallam. nàgùtàrífù minhu jẹ̀míyà nàgùtàrífù minhu jẹ̀míyà Aisha ní bá nàbì bá ti ń bù ń bẹ́ẹ̀ èmi náà ó sì máa ṣe kíni èmi náà máa bù ń nínú omi gbà péré. ìyẹn ni pé lára fíkù àdìsí níbi báyìí làwọn àfáà mú pé kódà kò burú bí ọkọ àti ìyàwó bí wọn bá jọ wẹ̀ léwẹ̀ kan náà kò sí tó burú mọ́ lẹ́yìn ọkọ àti ìyàwó lónìí náà ó ti máa rí lágbègbè rẹ̀ obìnrin méjì ọmọ wọnú náà wọ́n wá bínú ni o. àbọ̀kùnrin ọkùnrin mi yóò máa bọ gàgà àtẹ̀yìn ẹ̀ ń bẹ léwẹ̀ ẹ̀ tọ́ba rí ilé ìwẹ̀ àbí ilé ìṣẹ̀gbẹ́ tọ́ba tóbi ẹnìkan máa ṣe bẹ̀rẹ̀ ẹnìkan ó sì máa wẹ̀ nínú ilé kan náà gbogbo eléyìí ẹni tọ́ba lẹ́kọ̀ọ́ ìsìláàmù la kì í dárú ẹ̀ wò ẹ dákun ẹ jẹ́ ká fi èsì eléyìí náà eléyìí ò sí nú ọ̀làjú ìwà ẹranko ni ìwà ẹranko ni kéèyàn ọmọ ní nǹkan kan pé ní à private party tèmi náà lélẹ́yìí ntí èèyàn máa da sọ́ọ̀bù tèmi náà lélẹ́yìí gbàgbé nǹkan kan náà ni wá à ẹranko ni máa ṣe bẹ́ẹ̀ ṣẹ̀ríà ìsìláàmù ọ̀kọ́ wa bẹ́ẹ̀ àmọ́ bó bá jọkọ àtìyàwó sẹ̀ríà islam yọ̀ǹda fún wa eléyìí ni ara ẹ̀kọ́ tí a kọ́ min fukri hadal hadith látọ̀dọ̀ ìyá ńlá wa aisha radiyallahu ta'ala anha hadith tó tó tẹ̀lé ìyá wa náà lẹ́ni ó tún gba hadith yìí náà wá wa ummahatu wa azwajuhu ummahatuhum ọlọ́nkọ́ bá sàlékún ìyọnu rẹ̀ fún gbogbo àwọn ìyàwó ànábì muhammad sallallahu alayhi wa sallam àwọn tí wọ́n sọ ẹ̀sìn fún wa tí ìbá ṣe pọ́lọ̀ ń ṣe àwọn obìnrin yìí lóbìnrin dáadáa tó nílà káyì tí wọ́n máa ń tí wọ́n ń ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan ẹ̀yẹ dákun ló fẹ́ mọ̀ nínú àwọn sàhábì ànábì sallallahu alaihi wasallam tá ń fẹ́ máa bá ànábì ṣe wẹ̀ jánábà dẹ́kun tí ọmọ wa wí fáwa lónìí tá a fi máa jàǹfààní rẹ̀ ara ń tọ́lọ̀ ń ṣe àwọn ìyàwó ànábì sallallahu alaihi wasallam gbogbo ń tà ànábì ṣe ni wọ́n sọ ni wọ́n sì jẹ́ àmà pé báyìí lànàbì ìṣẹ̀lẹ̀ kọ́lá láwọn nǹkan míì tó pé ní ẹnìkan kan ọ̀bá ti láǹfààní àti mọ̀ àfikún ipá àwọn ìyàwó rẹ̀ náà wọ́n mọ̀ maimuna náà nínú àwọn ìyàwó anagba muhammad sallallahu alayhi wa sallam ni òun náà gba hadithi wa àkọ́kọ́ tá a kọ́ ka hadithu maimuna ni ká sọ díẹ̀ fúnra wa ń pa ta ní jẹ́ maimuna radiyallahu anha maimuna tu binti al-harisi ara ìyàwó àwọn ìyàwó anagba muhammad sallallahu alayhi wa sallam là ń maimuna binti al-harisi maimuna yìí ibnu abbas tá a ka hadithi rẹ̀ lọ́pọ̀lọpọ̀ yẹn mo rò pé a ti sọ ọ́ rí i pé Maimuna jẹ́ àbúrò ìyá Ibn Abbas ìyá tó bí Ibn Abbas Abdullahi Ibn Abbas ẹ̀gbọ́n ló jẹ́ fún Maimuna ìyàwó anabuwa Muhammad sallallahu alayhi wa sallam ní Ibn Abbas fi ní èmi a máa lọ sùn ọ̀dọ̀ anabi ńgbà mi torí pé àbúrò màmá mi nìyàwó rẹ̀. Maimuna bint al-Harith yìí Muhammad sallallahu alayhi wa sallam ní ọdún tá nẹ́bí fẹ́ Maimuna ẹ̀kọ́ ìsìláàmù kan tó jáde ń bẹ̀ torí pé ńgbà tá nẹ́bí ó fẹ́ Maimuna radiyallahu anha ní ọdún keje ìjìra là nẹ́bí fẹ́ Maimuna àtòun àti Safiyyatu bintu Huyay bint Akhtab Safiyya ara yàwó ànẹ́bí náà ní sallallahu alayhi wa ọdún kan náà là nẹ́bí fẹ́ Maimuna àti Safiyya àmọ́ ń anabi sallallahu alayhi wa sallam ní amul Hudaybiya ní ọdún tá anabi fẹ́ lọ sí umura ní maka táwọn ará maka tí wọ́n ní ah, a àníjẹ ọwọ́ maka lọ́dún yìí tá anabi sallallahu alayhi wa sallam tó sì dẹ́ sí wọn tí wọ́n wá ní àjọsọpọ̀ pé dáa bó bá dọdún tí ń bọ̀ ẹ̀ padà wá ṣe umura yín tẹ̀ rí ṣe lọ́dún yìí là ń pè ní umratul qada lọ́dún umratul qada yìí anabi múra tí ń jáde lọ umratul qada yìí lọ fẹ́ Maimuna radiyallahu anha àwọn kan wá anagba muhammad sallallahu alayhi wa sallam nínú tá nàbí gbé kalẹ̀ lófin sharia islam kasọ eléyìí náà anabi níbi yẹn bá wà nù hajj àbá wà nù umra la yankihu al-muhrimu wala yunkahu wala yakhtub la yankihu al-muhrimu wala yunkahu wala yakhtubu anabi sallallahu alayhi wa sallam ní èèwọ̀ ni bí yẹn bá wà nù sẹ́ ni àbọ̀wà nù sẹ́ ọmọra ni láàyè nkìhù ọgbọ́dọ̀ sọ̀rọ̀ pé mo fẹ́ fẹ́ yàwó kan mo fẹ́ fẹ́ lamẹ́yìn bàbá wa nù sẹ́ hajj àbí sẹ́ ọmọra wàláyé nkàhù èyàn sì gbọ́dọ̀ bá fẹ́ yàwó òun fún rẹ̀ gbọ́dọ̀ kò gbọ́dọ̀ fẹ́ yàwó gbà yẹn ẹnì kan sì gbọ́dọ̀ wá dìde pé ẹ bá ń fi lamẹ́yìn fún lamẹ́yìn lamẹ́yìn wò ti bẹ̀ nù hajj èèwọ̀ ni wàláyé kùtùbù kọ́dà kọ́dà ọ̀rọ̀ tí pétọ ẹ̀dá kan afẹ́ tọrọ ọmọ yìí lẹ́ni tí ń bá ń bẹ̀ nù sẹ́ hajj àbí umra ànábì lè wọ̀ ni sallallahu alayhi wa sallam. ọ̀pọ̀lọpọ̀ alálàájì wa lónìí ni ọmọ ilé yìí ẹlòmíì kò ní mọ ọ̀ràn tóun ń dá síra àwọn lọ́wọ́ àwàdà ní olóhùn sí nígbà wà nù sẹ́ hajj náà ni ọmọ pé á dákan ọmọ rẹ̀ ń abádélé mi ló fi fún gbogbo eléyìí wọ̀ nínú sẹ̀ríà islam anabi ni wàlá yàtúbù kọ́dọ̀ ọ̀rọ̀ pé mo fẹ́ fẹ́ yàwó kò gbọdọ̀ máa wáyé bí yẹn bá wà nù ṣe hajj àbí ṣe umra kọ́dà bí yẹn fi ń sáwàdà. nígbà tá anabi ti wá sọ ilé yìí sallallahu alayhi wa sallam tó ti wà nù àkọọ́lẹ̀ pé ní lásìkò ìgbà tá anabi ń lọ umratul ah, tó ti fààyè gbà wá ká máa fẹ́yàwó ní umra àbí ní hajj ni lẹ́ni tó wá jẹ́ pé òun ló jẹ́ alátọ̀nà láàrin anagba muhammad sallallahu alayhi wa sallam àti maimuna lọ́jọ́ náà à ń pè ní abu rafi' nínú àwọn sahaba anabi ni sallallahu alayhi wa sallam hadith yìí ń bẹ nínú sahih muslim bẹ́ẹ̀. abu rafi' wá sọ pé tazawwaja rasulillahi sallallahu alayhi wa sallam maimunata wa halal wa kuntu rasula baynahuma àbúrọ́sùn yìí ní kò sẹ́ni ọmọ tó ń tí mo fẹ́ wí nítorí omi ò tó kí n wí kuntu rasula baynahuma èmi gan la látọ̀nà láàrin ànábì àti Maimuna ànábì fẹ́ Maimuna fi ghayri ihram ànábì èsì ìwọ́nú sẹ́ hajj àti umra ànábì ò sí nù ihramu tá ànábì fi fẹ́ Maimuna wa huwa halal ìtumọ̀ halal ni pé èyàn ò sí nù sẹ́ hajj kò sì sí nínú sẹ́ umra eléyìí náà fẹ́ rìn sallallahu alayhi wa sallam kò sí ń tọ́ parẹ́ o òfin wọn sì dúró lónìí la yankihu al-muhrim wala yunkahu wala yakhtubu ẹ e, wala nabi sí mẹ́tẹ̀ẹ̀ta sallallahu alayhi wa sallam. maimuna bint al-harith radiyallahu anha zawju nabiyyi aw zawju nabiyyi sallallahu alayhi wa sallam ìyàwó anabiwa muhammad sallallahu alayhi wa sallam. fún àwọn àtàjọmọ bóyá ntí ọkọ máa ń jù tá a máa gbọ́ ni pé bóyá ọkùnrin náà máa ń pè ní záwójú obìnrin ni wọ́n máa ń pè ní záwójà àbí ńgbà tí wọ́n á rí inú hadith lónìí tó tún á ní Maimuna záwójà lórí àbí záwójú záwójú nabiyyi sallallahu alayhi wa sallam ṣe àníbẹ̀ pé bóyá táà kan ni ọ parẹ́ ń bẹ̀ ni kò rí bẹ́ẹ̀ lugatu Quraysh èdè lárúbáwá táwọn Quraysh ń sọ. So òun lélẹ̀ àwọn alárúbáwá náà àwọn ẹ̀yà alárúbáwá ẹ̀wò náà ti jẹ́ yorùbá ẹ̀rí pé yorùbá àlọ́rin ó yàtọ̀ díẹ̀ ti yàtọ̀ díẹ̀ sí ti ìbàdàn àbí ká tẹ̀ wá pé yorùbá àjẹ̀bú bẹ́ẹ̀ náà ní ń bẹ láàrin àwọn alárúbáwá náà àwọn kan náà ni wọ́n máa pe obìnrin ní záwújà wọ́n máa pe ọkùnrin ní kíni záwújù àmọ́ èdè tànẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam kùrẹ́ṣì tànẹ́bí jẹ́ran kùrẹ́ṣì gan atọ́kọ àtìyàwó ni kùrẹ́ṣì ń pè ní zawju ní pé bí wọ́n bá wí ní sè Maimuna zawju nabiyyi sallallahu alaihi wasallam anabi náà zawju Maimuna radiyallahu anha sọlí yìí ṣe mistake lóga kùrẹ́ṣì èdè kùrẹ́ṣì ni ká máa pè ọkùnrin àtobìnrin ní zawju ní èdè Lárúbáwá nípa báyìí ni àdìsí fi wá pé zawju sallallahu alayhi wa sallam ìyàwó anabuwa muhammad sallallahu alayhi wa sallam annaha qalat maimuna náà sọ báyìí وضعت لرسول الله صلى الله عليه وسلم وضوء الجنابة أنمضي أم كالفا النبي النبي في وجنبة صلى الله عليه وسلم أم النبي يقول له لا في وجنبة وضعته ميمونة لمن مقنع كالفا النبي fa akfa abiyaminihi mo sì wá rí i pé ńgbà tá ànábì fẹ́ máa wẹ̀ jánábà akfa abiyaminihi ala yasarihi marratayni aw thalatha àkọ́kọ́ níta ànábì kọ́ sẹ́ni pé ànábì wá sẹ́nu omi yìí akfa abiyaminihi ala yasari ànábì fọwọ́ ọ̀tún rẹ̀ ó fi bù sí ọwọ́ òsì rẹ̀ ànábì wá ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀mélòó Maimuna nínú kọjá ẹ̀mejì àbí kọjá ẹ̀mẹ́ta kọ̀ dáhùn lójú nìyẹn nínú kọjá ẹ̀mejì àbí ẹ̀mẹ́ta gbogbo èyí téèyàn bá ṣe níbẹ̀ kò séyìí tí ọba mu kọ́dà àlùwàlá àti sọ fúnra ànẹ́bísà àlùwàlá lẹ́ẹ̀kọ̀ọ̀kan rí ànẹ́bísà àlùwàlá méjì méjì rí ànẹ́bísà àlùwàlá oní mẹ́ta mẹ́ta rí gbogbo ẹ̀ kò séyìí tí ọba ṣẹ̀ríà ìsìlámù mu. lẹ́yìn eléyìí tánàbí wẹ ọwọ́ tán gẹ́gẹ́ bí àdìsù Àìṣà náà ṣe wí thumma ghasala farjahu lẹ́yìn eléyìí lànàbí wa tábà lẹ́yìn eléyìí lànàbí wa ṣe kínní ọwọ́ àtàbà eléyìí ń bẹ nínú tí kò wáyé nínú àdìsí Aisha ló jẹ́ kí àfa al-Maqdisi fi kó àdìsí méjèèjì wá pé ìtẹ́nìkan bá gbàgbé kó wí ẹnìkejì ó sì rántí láti wí fàgásàlá fàrùjàù lẹ́yìn tá nàbí wọ́n wọlé mẹ́tẹ̀ẹ̀ta tán ẹ̀yìn gbà wọn là á tó wá tábà. ثم ضرب يده بالأرض أو الحائط مرتين أو ثلاثة ميمونة لي بتان نبي تابة صلى الله عليه وسلم anabi wa mú ọwọ́ tó fi tábà yẹn anabi wa fi nu ilẹ̀ ẹlẹ̀ àbí kó fi nu ògiri maratẹ́yìn ní àwùsàlà àtàlẹ́ ẹ̀mẹjì abẹ́ mẹ́ta kí ni ìdájọ́ ti ń bẹ ń bì ìdájọ́ ṣẹ̀ríà ti ń bẹ ń bì anabi wa muhammad sallallahu alayhi wa sallam tí ìbá ṣe pé ló ti tábà torí pé tábà yìí ti mú ẹ̀gbin kúrò anabi ò ní dá tábà dúró àmọ́ kí ló tún wá fa ká anabi ò tún wá mú ọwọ́ yìí kó tún fi nu kó tó fi nu kíni kó fi nu lẹ́lẹ̀ ibẹ̀ yẹn ni àwọn àfáà ti ṣe sèǹbàtù pé àṣé lẹ́yìn tá a bá ti fọ ojú ara wa ìṣèbẹ̀rẹ̀ lèyàn ṣe ni eh, ẹ̀gbin míì náà ni tí n ti ń jẹ́gbin bá ti kú ò lójú ọwọ́ àti bí a ti fọ́ mọ́ òórùn tó bá kù yẹn ṣẹ̀rí ẹ̀sìlámù yọ̀ǹda rẹ̀ fún wa. ìgbà akọ́lá bíi tá a ti wá sábà ọwọ́ ìṣẹ̀rùn náà ká wá máa fọwọ́ fọwọ́ títí tá a kó òórùn ìfẹ́ kó mbẹ́ ìsìlámù ní kì í ṣe dandan àmọ́ bí yẹn bá kórìíra eléyìí kí ọwọ́ mi ọmọ àrùn irú ẹ̀ lànàbì ṣe yẹn sallallahu alayhi wa sallam yẹ̀pẹ̀ la wá rí ni ká fi fọrú ọwọ́ báyìí ọṣẹ la ní ni ká fi fọrú ọwọ́ báyìí ní ifa àtẹlómi ìbájáde ní tọ́ílẹ̀tì yọ wà á mọ́sẹ̀ yọ ṣẹ̀ṣẹ̀ kiri yóò ṣe kíni yóò fi fọwọ́ nu ẹ̀rí bíbí ẹ̀ bá ṣe kó ti mara mara ti ṣẹ̀ríà ìsìlámù kọ̀ yẹ kọ́ jáde àmọ́ mara ti ṣẹ̀ríà ìsìlámù ni a mọ ti pé but nǹkan kan wá kù lóhùn tí ó máa lọ́wọ́ ṣẹ̀ríà ìsìlámù yọ̀ǹda fún wa èyí wọn ọba àwọn jẹ́ ọ̀bàlùwàlà wa jẹ́ òun là nẹ́bà Muhammad sallallahu alaihi wasallam ṣe ń jọ yìí ànábì ti tábà tán ọ̀rẹ́dì àmọ́ òun tó tún wá kù gẹ́gẹ́ bí ìmọ́tótó tá ànábì fẹ́ràn sallallahu alaihi wasallam lọ́mọ ànábì wàá fọwọ́ ìgbò ọ̀fìgbò ìlẹ́lẹ̀ kí òórùn kọfí kú òyẹ́yẹ́ àmẹ́lẹ́yìn wọn wá pé ọba àlùwàlá jẹ́ àbọ̀ba ìmọ̀ra wa jẹ́ ثم تمضمض lẹ́yìn eléyìí ànábì wá bẹ̀rẹ̀ sí ní sàlùwàlá gẹ́gẹ́ bí àdìsí Àìṣà náà ànábì wá yọ nùnù wastanshaqqa anabi fimu gẹ́gẹ́ bá a ṣe máa ṣe nú àlùwàlá wa ghasala wajhahu Maimuna ń ṣe àdìsí yìí ní kúkúkú ni ntí ń tẹ̀lé àti sọ́nà nípa anabi wa bẹ̀rẹ̀ sí ní ṣe kíni ó bẹ̀rẹ̀ sí ní ṣe àlùwàlá gẹ́gẹ́ bó ṣe wà nù hadithu tí Aisha tó ṣáájú wa ghasala wajhahu nínú tá anabi tún ṣe anabi wẹ ojú rẹ̀ wa dhira'ayhi anabi yọ ọwọ́ rẹ̀ méjèèjì gbogbo bí yẹn ṣe ṣàlùwàlá dé sallallahu alayhi wa ṣẹ̀ṣẹ̀ wa bẹ̀rẹ̀ sí ní ṣe àlùwàlá yìí nígbà tá ànábì parí àlùwàlá tán thumma afada ala ra'sihi al-ma' ó tún padà síbi àdìsí Aisha àti sọlẹ̀ kan náà pé èèyàn wàá da omi sí orí rẹ̀ Aisha sì jẹ́ ó yé wa pé ẹ̀kan kéèyàn ṣe ẹ̀mélòó ẹ̀mẹ́ta lèèyàn ṣe lẹ́yìn tá a bá ti fọwọ́ sí ìsàlẹ̀ gbogbo ọrùn tó mi dé ìsàlẹ̀ ọrùn wa tán àfáàbọ̀ àléyìí àlùmá àsàlẹ̀ àtàkà wa da omi sí orílẹ̀ mẹ́ta. thumma ghasala sa'ira jasadihi lẹ́yìn eléyìí là nàbí wa ṣẹ̀ṣẹ̀ ṣe kíni lọ́sẹ̀ṣẹ̀ wa wẹ gbogbo ara rẹ̀ lẹ́yìn tó bomi sórí lẹ́ẹ̀mẹ́ta tán. tó ń mẹ́ta náà ṣá Maimuna ní lẹ́yìn ìgbà yẹn ló ń wá rí tá nàbí wa bọ́ sẹ́gbẹ́ kan tó ń mẹ́ tànà ṣá ànábì wa bọ́ sí ẹ̀gbẹ́ kan fàgátà làrí jìlẹ̀ yìí ànábì wa fọ ẹsẹ̀ rẹ̀ ńgbà yìí tànà ṣá ànábì bọ́ sí ẹ̀gbẹ́ kan fàgátà làrí jìlẹ̀ yìí ànábì wa fọ ẹsẹ̀ rẹ̀ ó fọ ẹsẹ̀ rẹ̀ ǹjẹ́ lẹ́yìn túmọ̀ sí pé kò fọ ẹsẹ̀ tẹ́lẹ̀ ńgbọ́ sàlùwàlá ó ṣẹ̀ṣẹ̀ wá fọ ẹsẹ̀ ni àbó fọ ẹsẹ̀ ńgbà tó sàlùwàlá ó tún wá tún ẹsẹ̀ fọ ni àwọn àfáà ilé ní ohun tí yìí ń túmọ̀ tá a bá wo pẹ̀lú wa Aisha radiyallahu anha ìyẹn ni pé anagba Muhammad sallallahu alayhi wa sallam a máa ṣe nǹkan gbà míì tí ó ṣe lọ́nà méjì tí kí ni eléyìí kọ́ wa ni pé láti fi hàn wá pé bọ́ ọba ṣe é báyìí ọba mu bọ́ ọba sì ṣe é báyìí náà ọba mu irú ìlànà alẹ́ eléyìí ọ̀kan ànábì jáde ńjọ́ mi ọ̀sàlù alálẹ́ kọ̀ọ̀kan ó kírun ó sì tó dìgbà mí ànábì sàlù alálẹ́ méjì méjì ó kírun ó tún dìgbà mí ànábì sàlù alálẹ́ mẹ́ta mẹ́ta ìtumọ̀ bá ànábì bá ti ṣe nǹkan kan tó yàtọ̀ díẹ̀ díẹ̀ síra wọn báyìí ni pé gbogbo èyí tó ọba ṣe nú ẹ̀ kò séyìí tí tí ọba ṣẹ̀ríà ìsìlámù bẹ́ẹ̀ náà lélẹ́yìn ìyẹn ni pé bí yẹn bá fẹ́ ṣe ọba fẹ́ wẹ̀wẹ̀ jánaba ọ̀nà méjìlá gbà ṣàlùwàlá nínú ká ṣe àlùwàlá bó ṣe wá nu hadith wọn àìsà pé lẹ́ẹ̀kan náà láṣẹ gbogbo àlùwàlá wa látòkè délẹ̀ wùdú ahu lè sọ̀lá àwọn gbọ́ àwùdú ahu lè sọ̀lá dítí tóbi débi pé a fọ ẹsẹ̀ wa bá a ṣe máa ṣẹdún àlùwàlá náà lẹ́yìn ìgbà yẹn ni ká tó wá bẹ̀rẹ̀ sí ní bomi sórí ká tó wá bẹ̀rẹ̀ sí ní wẹ gbogbo ara wa àbí bẹ́ẹ̀ kọ́ ká ṣe àlùwàlá yìí débi pé ní okùn ẹsẹ̀ nìkan Kasi àlọ́ aládébí pé yóò kú kínní yóò kọ ẹnu ẹsẹ̀ wíwẹ̀ nìkan á wà dá dúró wẹ gbogbo ara wa lẹ́yìn tá a bá wà gbogbo ara wa tẹ́ta náà ṣá á wà bọ́sẹ̀gbẹ́ kan á ṣẹ̀ṣẹ̀ wá ṣe kínní á ṣẹ̀ṣẹ̀ wá fọ ẹsẹ̀ wa kí ló dé tá fi ṣe bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam oníbẹ̀nu hadith Maimuna yìí tanaha wọn ní èyí ń túmọ̀ pé ní ayé ibi tá nàbì wà sallallahu alayhi wa sallam títí ń gbẹ gbogbo wẹ̀yí ayé ẹ̀rọ̀fọ̀ ni ló pé ní kọ̀ wá wẹ títí tó fi jẹ pọ́pá ọparí gbogbo ara rẹ̀ ń wúwẹ̀ ọwọ́ abọ́ síbi kan níbi tí èsì ẹ̀rọ̀fọ̀ fàgàtà làrí jìlẹ̀ yìí nípa pé kẹsẹ̀ yìí ọmọ tó wá di pé yóò tún yí ẹ̀rọ̀fọ̀ lẹ́yìn tó ń bá wẹ̀ tán wọ́n ní ìdíta nàbì fi ṣe bẹ́ẹ̀ nìyẹn. kúkúrú ni pé ìlànà ṣẹ̀ríà ni pé níta nàbì bá ti ṣe sallallahu alayhi wa sallam tó yàtọ̀ díẹ̀ síra wọn ànábì fi ń kọ́ wa pé ní èyíkéyìí bá ṣe nínú méjèèjì kò sí ah, ìtì ọba Maimuna tún ní fa'ataytuhu bi kharqatin ó ní gbà tá nàbí wẹ̀ tán sallallahu alayhi wa sallam fa'ataytuhu bi kharqatin mọ wá mú aṣọ bíi towel téèyàn máa fi nura mọ wá mú wá fún anabiwa Muhammad sallallahu alayhi wa sallam falam yuridha ọlọ anabi ọwọ àgbà lọ́wọ́ anabi ọsẹkìnni anabi ọgbà aṣọ yìí kò fi nu ara rẹ̀ dípò eléyìí fàjà àlàyé ń fún bòlímà àbíyàdé yìí anabi wa ń fọwọ́ ara rẹ̀ gbọ́n omi kúrò ní ara rẹ̀ ó ní àfiorí nù àwọn àfáà tí wọ́n ní bẹ́yàn bá sàlù àlásàn àbọ̀wẹ̀ tán kọ́mọ̀ tí wọ́n á mú so kádólì náà torí ọjọ́ ti lọ insha allahu ta'ala a bẹ̀rẹ̀ ní àtòrí hadith abdullahi bin umar ní ọjọ́ mẹ́jọ bí idhnillahi ta'ala hada wallahu ta'ala a'lam wa sallallahu ala nabiyyina muhammadin. وعلى آله وصحبه أجمعين جزا الله عنا الدكتور خير الجزاء آمين so adúgbọ́ fún ọlọ́ àtọrọkọtọ ọgbẹ̀ fún àṣẹ sílẹ̀ so ní agbé tí adé kẹrin tí a sáàzùkọ wà kí ọlọ́n jẹ́ wúlò fún ayé ayé àti ní alkiyara ọlá ìyàrọ̀lá so agbé ìbẹ̀rẹ̀ náà ni ilé tí adé

Aisha sọ pé ànábì kọ́kọ́ fọwọ́ ó ní ànábì tó wá ṣe àlùwàlá ṣé ọwọ́ tó kọ́kọ́ fọ yìí kò sínú àlùwàlá ni àbí ó fọwọ́ yẹn náà lẹ́yìn ìgbà tó ṣe wàá fọwọ́ níbẹ̀rẹ̀ àlùwàlá. ẹ ṣeun ẹ rí i pé a ti ka hadith yẹn náà bíi pé ànábì Muhammad sallallahu alaihi wa sallam gbogbo àtọ́ bá fẹ́ wẹ̀ àbọ̀ fẹ́ fẹ́ ṣe àlùwàlá kó tó dípọ̀ tọwọ́ bọ omi ànábì máa ṣe kínni yìí máa fọ ọwọ́ rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta eléyìí lọ́wọ́ tá nẹ́bí kọ́ fọ kó tó wáá ṣe àlùwàlá òdó ahu lè sọ̀lá. ìbéèrè ti tèmi nípa ọ̀rọ̀ ìforíkanlẹ̀ ti sùjúdù sáwì òun ni àkọ́kọ́ nínú rẹ̀ ni pé ǹjẹ́ tí èèyàn bá fẹ́ fi orí yìí kanlẹ̀ ǹjẹ́ Ah, ẹni tó alimasibuku ẹni tó bá yìnyín láàbọ̀ bóyá ìmáàmù tí wàá tán dáhùn kankan tó irú ẹni yìí ǹjẹ́ tí ìmáàmù bá fẹ́ tánràn ìforíkalẹ̀ yìí ṣóun ló bá ìmáàmù foríkalẹ̀ ni àbí kò ní bá ìmáàmù foríkalẹ̀ yìí kọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì irú tí ìmáàmù bá tún wá sálámà níbi ẹ̀ tó bá forí ìkalẹ̀ tán ìjọ tún nídìí kan ṣe tàṣáhùd àbí kò nídìí nípa sojúdù sáàbì insha allah wàá padà dé báàbù sojúdù sáàbì náà bí hadithi wáyé pẹ̀lú ògùn ọlọ́run bọ́sì gẹ́gẹ́ bí ìdáhùn sí béèrè tí àfa béèrè àkọ́kọ́ ni pé kí ni àkọ́kọ́ alimọ̀sibókò kẹ ẹni tí kò bárun ìtumọ̀ alimọ̀sibókò tá a fa awilẹ̀ ní tí ò bárun ní bẹ̀rẹ̀ bóyá rákà ẹlẹ́ẹ̀kejì ni wọ́n ń kí lọ́wọ́ ló tó jọyìn wọn àbí kẹta àbí kẹrin ohun tí sẹ́rí à ń pè ní alimọ̀sibúkù nìyẹn ẹni tí wọ́n ti bẹ̀rẹ̀ ẹ̀rún kó òun tó jọyìn wọn. tọ́lá wa ṣẹlẹ̀ pé lóòótọ́ ìmọ̀ wáyé ń gbà mí pé ìmáàmù ti wá ṣe nǹkan kan lórí irun tó fa kó forí kalẹ̀ ní ìforí kalẹ̀ bí yẹn bá gbàgbé nǹkan ó lékún ni àbódíkùn tá ní kọ́bìlì àbí bàdí. ǹjẹ́ ni tó wá wà lẹ́yìn ìmáàmù yìí bóyá lápèjúwe nísìnyí rákà alákọ̀ọ́kọ́ ni ìmáàmù ti ṣe tó torí ẹ̀ ṣe kọ̀bílì àbí bàdí òun ò sì kú bá wọn sí rákà alákọ̀ọ́kọ́ àbí bẹ̀rẹ̀ nǹkan yẹn rákà ẹlẹ́ẹ̀kejì àbí lòun tó jọ ìwọ̀n ǹjẹ́ wọn wà dúró yọ máa wò ó pé nígbà tí mi ò kú bá yín ẹ liyutama bihi innama ju'ila al-imamu liyutama bihi anabi ni gbogbo ntí ìmáàmù bá ń ṣe lópin ìgbà tó bá wà lẹ́yìn ìmáàmù liyutama bihi ọlọ́run ṣe ìmáàmù lẹ́ńtọ́ ọmọ akọ́sẹ̀ ni ní kúkúrú ni pé ìdájọ́ ṣẹ̀ríà ìsìláàmù ni pé kọ́lá bẹ́yìn ò sí ń bẹ ńgbà tí wọ́n dáràn sí ń bẹ lẹ́yìn ìmáàmù tí ń kírun náà òun náà forí kanlẹ̀ pẹ̀lú ìmáàmù ni èyí wọn ò dín kọ̀ọ̀kan bàrún rẹ̀ jẹ́ kò sì dín kankan kù nínú rẹ̀ àmọ́ túláàsì ni kọ́ tẹ̀lé ìmáàmù rẹ̀ tí ń tẹ̀lé lórí lópin ìgbà tó sì wà lẹ́yìn ìmáàmù. ìbéèrè kejì ni pé bíyàn bá wá forí kalẹ̀ àti èèyàn ń dàrún kí ni àbí ìmáàmù ni ṣé dandan ni lẹ́yìn forí kalẹ̀ yìí ká tún wá ṣe àtáyà lẹ́ẹ̀kejì àbí eléyìí náà kò rí bẹ́ẹ̀ àtáyà kan péré náà là á máa ṣe lẹ́yìn eléyìí tá a bá ti fi rákà méjì tá a sàtáyà tán àtáyà ẹlẹ́ẹ̀kejì tá a máa ṣe náà ní ìgbàkẹ́ ẹlẹ́ẹ̀kẹrin àgbẹ̀rákẹ́ ẹlẹ́ẹ̀kẹta ń bí mọ́gíríbì bàbá wa nídìí àti ṣe sùjúdù sáwì kọ̀bìlì ní bàdí ni kò ní ìdí àtún sàtáyà míì mọ́ lẹ́yìn rẹ̀ lápèjúwe nísìnyí èèyàn ní ọ ní nítorí jẹ́ kó ṣe kó yẹ kó ṣe kọ̀bìlì ó ti wá ṣe àtáyà tán kọ́tù sálámà ntókù ní pé lẹ́yìn tó di sàtáyà tán tó ṣe sọ̀láàtì Ibrahimiyya tán ìgbà yẹn ni yóò tó forí kanlẹ̀ rákà méjèèjì èyí ṣe ń dìde lórí ìforí kanlẹ̀ lẹ́ẹ̀kejì kọ́ sálámà ni ọmọ tó ń bọ̀ ń sàtáyà mi mà bẹ́ẹ̀ náà ni bàbá ike bàdí ni eléyìí ni ọba súnàmù sọlọ. ẹ ok èyí kò sí bí wọn ṣe kú lórí ìran àbíkọ sálámà òní pé tahrimu ha takbir. wàtàlílùhà àtẹ̀sílìm èyí jáde lórí wọn àfi salama bọ̀ tí béèrè tó dáa ni wọ́n béèrè torí salama yóò di méjì kò sí nǹkan kan ti tí ẹ bá kí ọ̀hún bàdí tó ṣe ìforíkẹlẹ̀ bàdí sálámà ẹ̀ méjì ní ọ̀sà nítorí báyà tó ń fi béèrè nìyẹn ní àpèjúwe tá a mú kan bá ké bàdí lèèyàn ṣe lẹ́yìn tó sálámà tán yọ wá foríkẹlẹ̀ tán bí bá ti ń dìde ń lẹ́ẹ̀kejì yẹn náà náà ni ń sàtáyà

nítorí wí lórí àwọn sàjẹ́dáàtì yòókù òun ni ó wí lórí bàdí rẹ̀ àbí kọ̀bìlì rẹ̀. naam oníbèrè béèrè pé wọ́n ní ẹni tí ni ó sálàmù sí wọn sí oníkàkà kí ẹni ó dáhùn gẹ́gẹ́ bí Islam ṣe fi kọ́ wa bá bí àárọ̀ tí wọ́n bá sálàmù sí wa ní káàrọ̀ yaani ó fi ìdáhùn sálàmù rẹ̀ wọ́n ní kíní ìsìnkú ọ̀rọ̀ káwọn lára wọ́n á ṣe kóhun fẹ́ kọ́mọ́ kí mọ́ àbí kóhun sì mọ́ ọ̀rọ̀ jù bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì ó ní ó lè jẹ́ nẹ́fíláwà lẹ́yìn yàrá before ká tó kí lúhùrì àásùrì àti ẹ̀yìn ẹ̀ ìbéèrè alákọ̀ọ́kọ́ òun ni pé ẹni téèyàn ń sálámà sí lẹ́yìn tí ó fi wá dá yẹn lóhùn sálámà wọ́n ń pé wọ́n kú láàárọ̀ àbí irú ẹni báyìí tó bá kọ́ mọ̀ ni tó bá yẹ pé kọ́ mọ̀ ká kọ́ àmọ́ tó bá mọ̀ ẹ̀ máa máa ṣe ni ìdájọ́ ẹni tí ó fẹ́ pa ṣàárù ìsìláàmù rẹ̀ ní ìdájọ́ rẹ̀ ẹni tí ntí ìsìlámù tó para ntí yẹn fi máa mùsùlùmí yàtọ̀ fún ẹni tí mùsùlùmí òun ni sálámà gbogbo ẹni tó bá ti wá fẹ́ pé ntá fi máa mùsùlùmí yàtọ̀ sí mùsùlùmí ẹ má ṣe mọ́ kọ́dà sẹ̀ríà ìsìlámù ní bọ́bá síbi tí ìlú sẹ̀ríà wà ní kọ́dà ká jaru ẹni bẹ́ẹ̀ lógun ọ̀rọ̀ rẹ̀ dàbí ẹni tó lẹ̀ gbọ́dọ̀ pẹ̀rún mọ́ náà ni àbí àyẹ̀ ń disọ́bù ẹ má ṣe kọ́ mọ̀mọ́ kama sálámà ti rẹ̀ nínú ṣìárù ìsìlámù ni irú ẹni báyọ̀ báyìí pé kọ́ mọ́ tóun ń ṣe kọ́ mọ́ látòní lọ kò dáa rárá fún mùsùlùmí nígbà tí yẹn ṣàdúrà fún ọ tó yẹ pé kọjọ pé kọjọ kan ni wọ́n wá ń fi ń dá lóhùn so àná ọlọ́run ti sọ ní al-Qur'an al-Karim pé wa idha huyyitum bi tahiyyatin fahayyu bi ahsana minha aw rudduha àṣẹ al-Qur'an al-Karim ni wẹ́ẹ́ ní ìlọ ń takò ọlọ́run ní gbogbo ìgbà tí wọ́n bá kí ní kíkí kan nǹkan méjì ni fahayyu bi ahsana minha nínú kẹ́ ẹ dá kíkí yẹn padà lọ́nà tó tún lọ́lá ju ìtàn fi kí yín lọ awòrò duha abẹ́nu bí wọ́n ṣe wí iná fún yín náà ẹ̀yin náà dá padà bẹ́ẹ̀ asalaamu aleykum wọn náà ní wa aleykum salaam èyí tó kéré jù nù àmì ìtọ́ dáa jù tí kuraani kọ́ wa ni pé fàáyò bi ahsana minha kọ́dà kí wọ́n tún fi kún pé wa aleykum salaam wa rahmatulah bí yẹn bá ní wa asalaamu aleykum wa rahmatulah kí wọ́n dá lóhùn pé wa aleykum salaam wa rahmatulahi wa barakatuhu nípa báyìí irú ẹni tí ń ṣe nǹkan báyìí ń tí ọ̀dà gbà ní ṣe o kọ́lọ́n kó ṣe yá. kí ni ìbéèrè ẹlẹ́kejì. wọ́n náà ṣàlẹ́ jẹ́ pé kí ló dé tó máa dáhùn sálámù wọ́n ló ní kẹfẹ́ lòun ọkọ̀ ní kẹfẹ̀ rí lọ. ẹni tó sálámà sóhùn ìdíyẹ tó fi ẹ káàárọ̀ sí so ah, ọlọ́run ṣe àlékún mọ̀nà fún gbogbo wa. bóyá lápèjú ma lọ bí bóyá bí àkíkọ́ ìṣùsọ́ ọjọ́ ánà pẹ̀lú ẹ̀bí wa. ok. wàtíru ẹni bí fòkànhá olùsílám wọn ní tí ẹni yẹn lóun èéfi dáhùn sálámà ni pé òun lérò pé ẹni tí ń sálámà sí òun yìí ṣe mùsùlùmí but káti ẹ̀ tó sọ̀rọ̀ àti sọ̀rọ̀ pé ẹnìkan ọpẹ́ yẹn mùsùlùmí kó pé yẹn máa ti sọ̀rọ̀ púpọ̀ lórí ẹ̀ àfẹ́ lọ́bẹ̀ yẹn lónìí but kí ló ẹni bí wọn mọ̀ pé hátà hukum islam ni pé bí kèfèrí bá dá bọ́bá sálámà sí yẹn kéèyàn dá lóhùn bí kèfèrí bá sálámà sí yẹn tẹ́ ìdájọ́ islam ni pé kéèyàn dá lóhùn torugbọlọ ní fayida xujitun bitahiyatin siiga tọlọ ń lóun bẹ́ẹ̀ ni pé siiga tó kéni alimajhuli wọn pè ẹnikẹ́ni tó bá kí lọ́lọ́ wí. wàmẹ́ àkúlùhù eléyìí tí ń sọ yìí huwa fatuwa sheikhina muhammad al-usaimin rahimahullahu ta'ala bí baba bin usaimin náà àwọn àgbà fa saudi ọlọ́nkọ́ fọ̀rùn kẹwọn bí wọ́n fatuwa náà nìyẹn kódà bó bá ni wọ́n ṣe mùsùlùmí. fayida xujitun bitahiyatin fahayu bi ahsana minha àwòrán à ń gbèlè pé a ti sọ fúnra wa pé ní kéèyàn tó lérí láyà kó tó máa pẹ nìkan ní kèfèrí nítorọ̀ ma ọ̀pọ̀ o kọ́lọ́nkọ́ sàlékún mọ̀nà fún gbogbo wa. ìbéèrè ẹlẹ́kejì náà ok uh, pé náfìlà lẹ́yìn ok kò sí náfìlà lẹ́yìn asiri àmọ́ náfìlà ń bẹ kátó kí alásàrì kọ́dà nù tá ànágbà Muhammad sallallahu alaihi wasallam tó gbà wá mọ̀nà púpọ̀ ni pé bí yàn bá lè máa kí rákà mẹ́rin kọ́bìlà sọ̀láàtì làásìrì kéèyàn tó kírun ọ̀ràn yàn àlásàrì ọ̀dà púpọ̀ àmọ́ bàbá ti ká làásàrì tán kò sí náfìlà kankan mọ́ títí tí a fi kírun magrebi ìgbà yẹn látún lé olè tí wọ́n fi pèrún magrebi. naam salaam fẹ́ ṣe kẹ́ bá ṣàlàyé kọ́ídà alhukmu yaduru ala illatihi bí wujudihi wa adamihi àti kọ́ídà ma kana muta'ayyin la yaqul imtithal illa bi ada'ihi. nípa dárúsù jẹjọ lẹ́yìn béèrè àkọ́kọ́ kọ́ídà alákọ̀ọ́kọ́ ni pé alhukmu yaduru ma'a illatihi wujudan wa adaman eléyìí nu kọ́ọ̀ìdà ilmi usul al-fiqh ni min qawaidi ilmi usul al-fiqh òun ni pé gbogbo ntí ṣẹ̀ríà islam ọba ṣe nídàájọ́ kan níta ń pè ní ìlà ni pé ìdí kan ni ó wà tí nǹkan báyìí tó fi di ìdájọ́ ṣẹ̀ríà islam lu gbogbo ìgbà tá a bá ti wọ́n rí ìdí yìí òun là ń pè ní ìlà al-hukmu yaduru ma'a illatihi wujudan wà á dàmà ìtumọ̀ rẹ̀ ni pé gbogbo ìgbà tá a bá ti rí ìlà wujida al-hukm wujudan nìyẹn wa idha in'adamat al-'illatu in'adama al-hukm ay yaduru ma'a hukm ma'a 'illatihi ní kúkúrú nìyẹn ìbéèrè kí ni kọ́ yẹrẹ kejì ma kana muta'ayyina ntí sẹ̀rí islam bá ti dá akọ pé nǹkan báyìí ni ẹ ṣe kí èsè pé fún wa ní khiyar ó fún wa ní options pé ẹsẹ̀ lè yá àbí ẹsẹ̀ lè yá àbí ẹsẹ̀ lè yìí ara wájibu mukhayaru tí sẹ̀ríà islam fún wa ní options ni sẹ̀ríà ní bẹ́yàn bá lápèjúwe nisin bẹ́yàn bá lérí pé wọn ò ní ṣe nǹkan kan ó fọkọ ọlọ́run búra ó tún wá padà rò pé ah kíní yìí kò sì dáa mo ṣe ní ìṣèyí kíní ó ṣe nínú sẹ̀ríà islam kọ́sán kíní kọ́sán kàfàrà lápè kàfàrà pé èèyàn ti búra ó ti fọkọ ọlọ́run pé òun ó ṣe nǹkan báyìí ẹ̀rí pé islam fún wa ní nǹkan bíi mẹ́ta pé bọ́ọ̀ bá lágbára òṣèlè yìí bọ́ọ̀ba lágbára kọ́dà sẹ̀rí ẹ̀sìlámù ní bọ́ọ̀ba lágbára ọ̀sọ̀ ẹrú kan ọ̀sọ̀ ọ̀dọ́mọlúàbí látàrí pé ọ̀darú ọ̀ràn báyìí bọ́ọ̀ba lágbára kọ́ ọ sẹ́kẹ́ni ètò àmọ́ àṣàrọ́tì masakin kó àwọn aláìní mẹ́wàá jọ ọ̀bọ wọn yó kó fún wọn lóúnjẹ. àwọn kìsùwàtùhùn àbíra ẹ̀wù àti ṣòkòtò tó ṣe é wọ̀ fọmọlúàbí fáwọn mẹ́wẹ̀ẹ̀wá ọ̀rà fún wọn. èrò ilé ní sẹ̀rí ẹ̀sìlámù ń kò sí lè alápẹ̀júwe níbí níbi tá a dé yìí àṣìṣe kan máa ń wáyé lọ́pọ̀lọpọ̀ gbogbo ẹlòmíì tọba ti dáràn pé bọ́yọ̀ búra kó wọn ní sí nǹkan kan wọ́n padà wá fẹ́ ṣe ẹlòmíì rò pé kò sí nkankan tí sẹ̀rí wí ju pé lọ gbà o dáràn kàfàrà rẹ yìí ni pé kọlọ gba àwọn mẹta kò rí o. lẹ́yìn téèyàn ọba lágbára nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tí kuraani wí yìí ló tó kankini ló tó káwẹ̀ torí tí kuraani wí nù famallam yajid fasiyamu salasati ayyam ẹni bí ọtí ọba rí kankan nù mẹ́tẹ̀ẹ̀ta yìí àmúbọ̀ ọba lágbára àti fún àwọn aláìní mẹ́wàá lọ àwọn ní so ni ní kúkúrú ni pé àmọ́ àwọn nǹkan kan ń bẹ tó ké tó pé ní ọlọ́run sọ pé nǹkan báyìí ni ẹ ṣe eléyìí tí ìbá ti ṣe pé fún wa láyé pé inú kẹsẹ̀ léyìí àbí kẹsẹ̀ léyìí láyé kan ò lè mutí sáàlù ilẹ̀ àbí àdá yìí kò sọ́nà tá a fẹ́ fi sọ pé a má ṣe ọlọ́run tí àfi ká ṣe ń tọ́lọ́run yàn yẹn àfi ká ṣe èyí tí ọlọ́run yàn pé báyìí ni ẹ ṣe yẹn ìtumọ̀ kan ìdá yẹn. Nah aleykum salaam wa rahmatulah. lọ́kùn pẹ̀sọ̀ mi pé bẹ́ẹ̀ lórí ìdọ̀rú rẹ̀ lọ́kùn situation ti títà títà tó lè rẹ̀ bá tó wá jẹ́ kọ́pà tó wá jẹ́ kọ́pà tí wọ́n fẹ́ sign letter níwájú kèfèrí tí kèfèrí wọn insist pé dáadáa ni ó lọ lo kéèpì jà wá síwájú òun kọlọ lo kọlọ lo kéèpì jà wá síwájú òun ẹ̀dá kan tí àwọn kan wá ń àwọn brothers kan wá ń sọ fún yàn pé kó lọ lò dọ̀rúrí ni pé tí situation báyẹn bá ti ṣẹlẹ̀ ẹ̀dá kan kí ni. irú ìjáàbò tẹ wí yẹn kí ni ó fi hàn lára rẹ̀ tó bá lò. ẹ kí ni ó jẹun hàn lára kí ni kí ni ṣé gbogbo ara ẹ̀ ní ẹ̀fọ́sì ni àbí. yóò fi gbáyà rẹ̀ lẹ̀ ẹ̀gbọ́n mi yẹ sẹ ṣé ojú rẹ̀ nìkan ni ó fi hàn ní àníbo ni ó hàn lára rẹ̀ ojú nìkan ojú nìkan ara náà hàn ẹ̀rọ kan ẹ̀rọ kan. pè ní bọ̀rúra nu sharia islam nta ń pè ní àdọ̀rúra nu sẹ̀rí Islam kìí gbogbo nǹkan náà ní dọ̀rúra dọ̀rúra dọ̀rúra níta ń pè ní nu Islam ni pé ìmọ̀ tó lè jẹ́ kẹ́mi ọ àbí tí ó kó ìnira ti ní ni lẹ́yìn ìgbà tí sẹ̀rí àgbé kalẹ̀ nǹkan kalẹ̀ ti ń pè ní alhajiyat al. hajiyat àwọn nǹkan kò ṣeé mọ̀nì àwọn nǹkan kò ṣeé ṣe kínní kò ṣeé mọ̀nì tí wọ́n pè ní bẹ́yìn ọba ní nígbèsí ayé kò ní kú o àmọ́ gbèsè ayé yẹn ò ní rọ̀ lọ́rùn èyí ò ní sẹ́rí à ń pè ní kíni alhajiyat kọ́ńdà sẹ́rí àwa ni pé alhajatu tunazzalu manzilata ad-darura 'amatan kanat aw pé ìyín máa wáyé láwọn àgbà míì tó ṣe pé ń ta pè ní hàjìyá àti àwọn kò ṣeé mọ̀ nìyí ní ìhà tó bá kọ sẹ́nìkan ọ̀fẹ́ lè dàbí dọ̀rúra fúróńtọ̀ àmọ́ kì í ṣe ìdájọ́ gbogbo èèyàn máa wá mú pé hájà lélẹ́yìí ó ti di dọ̀rúra àmọ́ èèyàn lè wà ń ru situation míì tó pé hájà ní nǹkan yìí lóòótọ́ àmọ́ ọ̀fẹ́ lè di kíni ọ̀fẹ́ lè di ẹni báyìí àfi kéèsì tẹnìkọ̀ọ̀kan kèsì pé níta wàá gbé nídàájọ́ gbogbogbò ní pé gbogbo ẹni tí wọ́n bá ti níbọ̀ bá ti lọ lo orú ìjáàbù báyìí má sáyìn má lọ lọ má lọ sáyìn. àfi kí ẹni tó ní màá ń pa àṣẹríà Islam kó béèrè kí ni irú hálà tí irú ọmọbìnrin yìí wà kí ni ó tẹ̀yìn àìsáyìn rẹ̀ yìí bọ́ ń gbé sí ayé rẹ̀. sọ́sọ́mọ́dọ̀ rúra tí àṣẹríà Islam lóun gbà wá láyé ká torí ẹ̀ ká ṣerú nǹkan báyìí nírú ìdájọ́ báyìí kì í ṣe ìdájọ́ téèyàn máa dájọ́ ń dájọ́ gbogbogbò pé gbogbo ọmọ tí wọ́n bá ti ní kínní tó wà ní youth service máa bọ́lé ọmọ lọ sáyìn àá bọ̀tẹ́lì ìtọ́ bá dépò pé àá ah, ah, lóòótọ́ gẹ́gẹ́ bí mo ṣe wí fún yín dọ̀rúra ní ìmọ̀ tí ó jẹ́ mi ọ bọ́ àbí tí ó sùn mọ́ tí ó fẹ́ lè mẹ́mi bọ́ àbí kò sí mọ́ ní tó yẹ pé ní nìyẹn ó sún mọ́ pò wad-daruratu tuqaddaru biqadariha ìdájọ́ kejì ṣẹ̀ríà ni pé bí dọ̀rúra bá wá ní àṣẹ nǹkan ọ̀wọ́ àlàlà bí dọ̀rúra bá ní ká ṣe kínní bá ní ká ṣe nǹkan kan ó ní àlà. àwọn àfáà máa ń sọ pé ní al-maysuru la yasqutu bil-ma'sur pípé nǹkan kan bẹ tó láti ṣe nǹkan kan bẹ tó nira láti ṣe àwa nítorí pé nǹkan yìí nira láti ṣe èyí tó wá rọ̀ wá lọ́rùn láti ṣe òun náà ká wá pa òun náà jì al-maysuru la yasqutu bil-ma'sur ló jẹ́ kí n béèrè lẹ́ẹ̀kan lọ́wọ́ àfa àpè ní irtikabu akhaf ad irú ọmọ tí wọ́n ní bọ́ọ̀bá sí ojú rẹ̀ lẹ̀ lápèjúwe ọ̀ gbọ́dọ̀ àní jẹ́ kí kọ́ sáìn tọ́ba ìpẹ́ nu ntí ò ní ju ojú nìkan lọ ni ó fi lẹ̀ tí èsì pa àǹtí ayálẹ̀ àǹtí nkankan lẹ̀ àbí nkankan púpọ̀ nù àwọn àfa mùsùlùmí wọ́n fara mọ́ pé ní obìnrin lè fi ojú rẹ̀ lẹ̀ bọ́ba gbogbo ara yòókù nípa báyìí tíru obìnrin báyìí kò síyè méjì láàrin gbogbo àfa mùsùlùmí pé yìí tí fi dáa jù táwọn ìyàwó anabi muhammad sallallahu alaihi wa sallam ṣe táwọn ìyàwó àwọn sọ̀hábì anabi ṣe kò sẹ́ni orójú aisha rí bẹ̀lẹ́ yóò rí ti maimuna àbí ti sọ̀fíyà àmọ́ béèyàn bá wà ń ru ipò báyìí àwọn ọ̀pọ̀lọpọ̀ àfà nínú Islam tí wọn ò sì wíwì kú wí táwọn náà ní tí wọ́n gbẹ́sẹ̀ lé òní pé ní bọ́bá ìpẹ́ nu ojú nìkan ni obìnrin nídìí àti fílẹ̀ ń ru situation báyìí kò burú àmọ́ ìtí ọba wa di pé ní fàyálẹ̀ àbí wàá wọ ní tí ọwọ́ ajé kọ́ mú ọ hàn àbí nǹkan eléyìí dọ̀rúra ò débẹ̀ o. lọ́rùúrà ò débẹ̀. ìmọ̀ràn wá fẹ́ mú àrùn ni pé ṣe rí ìlú tí a bá wà a gbọ́dọ̀ mọ bá a ṣe máa wa ń bẹ̀ tẹ́nìkan ò ní dún wa tí ò ní dún kòkò mọ́ wa. irú ọmọ obìnrin báyìí kí làwa tá a jẹ́ mùsùlùmí tá a lẹ́nu ń lù kí là ń ṣe. torí pé ní ntòfin nàìjíríà kódà ó ti ṣẹlẹ̀ ńjọ́ kan láìpẹ́ yìí náà abáyá ah, bíi ọdún kan sẹ́yìn wọ́n ní wọ́n gbé ọmọ kan náà lọ pé kó lọ sáàfù níbi kan lẹ́kọ̀ọ́ àwọn keferi náà lọ bá ń bẹ̀ kò sí ní tí ó ìjáàbù rẹ̀ bí ọmọ ṣiṣẹ́ tí wọ́n ní ó ṣe o àmọ́ wọ́n ní káwọn tó gbà kó wá sáàfù ń bì àfi bọ́ ìjáàbù rẹ̀ kódà nínú àwọn táwọn ò ní torí mùsùlùmí lòun náà wàláyé òun ló dìde bẹ́ẹ̀ ọba sì mọ̀fin ju àwọn Gani Fáwẹ́hìnmí lọ oríire ọ̀yà dàrú yìí ní pé tí mo fẹ́ lọ ni pé àwa gan náà yẹ ká máa mọ̀nà tá a máa fi gba àwọn ọmọ àwọn sisters wa àwọn ẹ̀gbọ́n wa àwọn àbúrò wa yìí kí wọ́n má fi máa kó sírù nǹkan báyìí torí pé ruwẹ́ ọkùnrin tó wúru eléyìí ìṣe é ṣe pé pé kórìíra ìsìláàmù ló gbé débẹ̀ àwa gbọ́dọ̀ tẹra wa lẹ̀ fúnru ẹni bẹ́ẹ̀ ká ti sáré mú pé ní ẹbọ ni torí pé bá a bá gbà fún un tóun ṣerú eléyìí wọn ò fi rú mi náà lọ wá so eléyìí ń lẹ́mọ̀ràn ìdájọ́ sẹ̀ríà islam làkọ́wù yẹn ìmọ̀ràn òun lè ti àwísì kejì wallahu ta'ala a'lam. ẹ dákun ìbéèrè tèmi ni nígbà tí ẹni sàlàyé lẹ́ẹ̀kan àwọn nǹkan tó lè fa tó máa fi dọ̀ràn yàn fún yàn láti lè wẹ jẹ́nà ní ara ẹni pé báyà tí èèyàn bá ní nǹkan tó máa ṣe láàrin ọkùnrin sóbìnrin tàbí tí èèyàn bá sùn. now kí wàá ní ìdájọ́ masturbation then kí ni ìdájọ́ ẹ̀ ṣe tí irú nǹkan báyìí bá jáde sẹ́niyẹn náà ti dáràn german. so ní kúkúrú ohun tí àfa béèrè ni pé a sọ ọ̀nà méjì lọ́nà tí ó fi di dandan kéèyàn wẹ̀ jánábà wọ́n wá tún láwọn ọ̀nà kan bẹ tó ṣe pé ní ṣe béèrè pé ṣé sẹ́rí àsìlámù jẹ́ ìfaramọ́ àbí ọ̀faramọ́ tọ́ba tiẹ̀ wá ṣẹlẹ̀ ní kúkúrú ni pé faman ibtagha ghayra dhalika gbogbo ẹni ọba wá ọ̀nà mi lẹ́yìn ọ̀nà tá a dákọ̀ yìí tí ń fi ń jẹ́ kí nǹkan tí máa jáde lára ọmọkùnrin ó jáde lára àwọn haramu ní sẹ̀ríà pé àkọ́kọ́ nìyẹn. ẹ̀kejì wa ni pé bí nǹkan yìí bá wá jáde ǹjọ́ náà dáràn jánaba ọ̀daràn jánaba so bí dàjọ́ méjèèjì àmọ́ kakọ́ mọ̀ pé ní haramu tiẹ̀ ni ká máa ṣerú nǹkan báyìí gbogbo ọ̀nà tó ń kálukú náà ó ti máa gbọ́ àbí ti ṣe rí kó túbá kó ọ̀nà halali ni sariya islam là kalẹ̀ ó bá ti kú lẹ́yìn ọ̀nà halali haramu ni àmọ́ gbogbo ọ̀nà tó bá wulẹ̀ jẹ́ pé kọ́dà míì náà ń bẹ tó lè má jẹ́ haramu ẹlòmíì ń bẹ tó pé ní kọ́dà bọ́yá kìí ṣe pàjọṣepọ̀ ọkùnrin àtobìnrin ọkọ àtìyàwó tó ń jẹ́ halali ara wọn ẹlòmíì ń bẹ kọ́dà bọ́yá pé ọ̀rọ̀ náà ni wọ́n sọ débẹ̀ láàrin òun àtìyàwó rẹ̀ náà bí nǹkan gbogbo ńtọ́ lè mú nǹkan ọmọkùnrin tá à ń pè ní màníyù jáde kúrò lára àyàn ó sì dandan kéèyàn ó ṣe kéèyàn wẹ̀ wẹ̀ jánaba tó eléyìí ní ní kúkúrú. naam ṣé iná láti sọ pé gbogbo ń tọ́ bá lè fà á tí mà ní yorùbá fi lè jáde lára àyàn èèyàn wẹ̀wẹ̀ jánaba nígbà tí epo ń lọ fọwọ́ ara ìfà èyí wọn ṣe kò sẹ́sẹ̀ nìyí o làbí sọ pé àwọn míì náà lè má jẹ́ haramu o àmọ́ jẹ́nẹ́rálì ni pé gbogbo ń tọ́ba lè fa kí màníyàn jáde lára yẹn tún láti ní kéèyàn wẹ̀wẹ̀ jánábà. lórí àdéhùn títí mẹ̀múnà ti ẹ̀sán ní ẹ̀ka yẹn. rọ̀bí ọlọ́run ipe tẹ lẹ́yìn ìgbà tí anabi sallallahu alaihi wasallam tó bá ti fọ ọwọ́ rẹ̀ ní ẹ̀mẹ̀ta yàtọ̀ tó lẹ́yìn pé ó kàn máa fọwọ́ yẹn ló máa fọ́ nù nítorí yóò kàkọ́ sínú àgbà alápẹ̀lú pé ó máa fọ́ nù. kí ni ìbéèrè yín. na ìṣòro kò ní ní kó bẹ́yà lẹ́yìn ìgbà tó jẹ́ kó bẹ́yà ó ti fọ private part yẹn sáyẹn tó lè tún fi ọwọ́ nù lẹ́lẹ̀ nù lẹ́lẹ̀ yẹn sáyẹn nítorí bẹ́yà ẹ̀jẹ̀ tó wá bẹ̀rẹ̀ àgbà aláṣà àgbẹ̀yà yóò kàkọ́ sínú ìlú àánú yóò ṣẹ̀ṣẹ̀ pé ànábì tábà lẹ́yìn tó tábà lọ fọwọ́ nù lẹ́lẹ̀ lẹ́yìn ìgbà yẹn ni ó ṣẹ̀ṣẹ̀ wàá ṣàlùwàlá torí níbi àdéhùn ẹ̀yọ́dà gbọ́ ọkàn ní gbọ́ ọkàn lọ fọ ọkọ. ẹ mo fi ní Maimuna ṣe ti sọ́ọ̀rù hadith yẹn ọ̀sọ̀mọ̀ àìsẹ̀ ni lọ́jọ́ ká àfa al-Maqdisi gbé hadith ti Aisha wa lẹ́yìn rẹ̀ gbé hadith tu Maimuna wa èyí tó dínkù nù ti Maimuna àárín nù hadith Aisha èyí tó dínkù nù hadith Aisha àárín nù hadith Maimuna. Ah, pé Aisha àti àwọn ẹ̀sán wọn wẹ̀ pọ̀ níléwẹ̀ ẹ wá ní kọ̀tọ́ kí obìnrin àti obìnrin kí wọ́n máa wẹ̀ ní iléwẹ̀ ṣùgbọ́n èèyàn kan gbajúmọ̀ ní ọ̀dọ̀ tí wọ́n yàn tẹ́ pé tí obìnrin bá bímọ á pé àwọn obìnrin náà máa mójútó léwẹ̀ wọ́n hmm. bára fún nǹkan kan báyìí hmm. kí ni ìdájọ́ yìí. ẹ̀ṣẹ̀ wọn lọ́wọ́ sàn ilẹ̀ sàn dáadáa wọ́n ní lápẹ̀júwe ní ti kíkà ah, yóò wọ́n lè má jẹ́ pé bímọ nìkan bóyá ọ̀rẹ́ dáàrẹ̀ kan náà tí ó ní ìdíkọ́ lẹ́ni tí ó máa wẹ̀ àbí nǹkan kan so èyí wọn ò ṣe nǹkan kan àmọ́ tòun ti bẹ́ẹ̀ náà kọ́dà ọlọ́run ò ṣe lẹ́tọ̀ọ́ kóbìnrin ọmọ fi òhó rẹ̀ hàn obìnrin ẹgbẹ́ rẹ̀ ibi tí wọ́n bá lè rí ọwọ́ ni irun orí rẹ̀ ni ara rẹ̀ ni àmọ́ ibi tí ń jẹ́ òhò gan lára obìnrin kọ́ jẹ́ tọ́ ọmọ fi hàn obìnrin ẹgbẹ́ rẹ̀ nípa báyìí wọ́n fẹ́ bára fún ni wọ́n fẹ́ ṣe nǹkan kan fún ni èyí wọ́n wá pé kọ́ wá tú ìhòhò ara rẹ̀ àfẹ́yí tó bá jẹ́ dandan wọ́n bá ìpójú ara náà wọ́n ti bára fún lápèjúwe èyí wọn ìdájọ́ dọ̀rúra àbí ìgbà téèyàn lọ gbáwòsàn lọ́dọ̀ dókítà èyí wọn ò sí nǹkan kan ní ìṣẹ̀lẹ̀ ẹ̀sìn gbogbo obìnrin sẹ́ ọlọ́run ò ṣe lẹ́yìn ọkọ rẹ̀ nìkan òun níbi tó jẹ́ òhò rẹ̀ ló lè fi hàn ọkọ rẹ̀ àmọ́ tí ọba ti di kankan kóbìnrin ọkàn máa wá bí òun hàn obìnrin míì kàn jẹ́tọ̀ ntọ́lọ̀ ti sẹ̀rí àsìlámù láwọn tó bá délé wọ obìnrin lè rí òun ni a ti sọ yẹn ọwọ́ rẹ̀ ní ẹsẹ̀ rẹ̀ ní irun orí rẹ̀ ní láwọn tó bá jẹ́ eléwọ̀ rẹ̀ àmọ́ níbi tí ń jẹ́ tá à ń pè ní private part obìnrin gan kò lẹ́sọ̀ kọ́ máa fi hàn obìnrin mi kọ́lá bọ́ jẹ́ ìyá rẹ̀ tí ọba méjì. ẹ nípa ìwẹ̀ jẹnẹba tẹsán lẹ́ẹ̀kan ní ìgbà tí àwọn ìyàwó níbi tí wọ́n sọ nípa bánibi ti ń wẹ̀ ǹjẹ́ ọ nẹ́sẹ̀sì kí èèyàn kọ́fà abẹ́yàn nígbà tí màá ń wẹ̀ wọ́n ẹlẹ́ẹ̀kejì tí èèyàn máa ń wẹ̀ jimá ṣé èyàn ní láti máa fọ ọwọ́ yẹn lẹ́ẹ̀mẹ́ta ìgbà tó jẹ́ pé yẹn sùn ìdá tí yẹn ti lè tó máa fọ abẹ́ tí ìgbà tó jẹ́ pé yẹn sùn tí yẹn ti lè fọ abẹ́ yẹn ìgbà tó jẹ́ pé yẹn dáhùn jẹnẹba ẹlẹ́kẹta nípa kò yé mi ẹlẹ́kẹta tí yẹn bá ń wẹ̀ tí yẹn bá ń wẹ̀ ìwẹ̀ jùmọ̀ tí ó ní dìkẹ́ yẹn máa fọwọ́ àfi abẹ́ ẹlẹ́kẹta nípa ti àwọn tí wọ́n ní kí ọ̀rẹ́ tí ó ní gẹ́gẹ́ tí ẹ̀ bá sálámà sí tí èdè àlóhùn ìjẹ́wọ́ ẹni bá ìjẹ́yìn lè fi ilẹ̀ ọkọ̀wọ̀n lè sálámà sí mọ́ rárá. Um, ìbéèrè yín alákọ̀ọ́kọ́ ò nípa pé béèyàn bá ń wẹ̀wẹ̀ jímọ̀ yàtọ̀ fún wẹ̀ jánẹ́bà ǹjẹ́ kéèyàn uh, ó jẹ́ dandan kéèyàn máa tún ṣẹ̀ṣẹ̀ wẹ ọwọ́ rẹ̀ kó tó ṣe àti sọ hadithi ti pẹ́ pé uh, kì í ṣe dandan àmọ́ mímbábìlì sèhbáb nínú ta fẹ́ tí yẹn bá fi tẹ̀lé súnà níbi sọ̀tọ̀ tó kọ́ wà nù hadith pé ńgbà míì kọ́dà nẹ́bì lọ́sàn-án bọ́ bá fẹ́ sàlùwàlá náà tí èsèpó jí lójú oorun a máa wẹ ọwọ́ lẹ́ẹ̀mẹ́ta kó tó ti ọwọ́ ìbọ ìgbà ìbéèrè yín kejì. kẹ̀kẹ́ ṣe dandan àmọ́ tí yẹn bá wà níbi tí a ti sọ náà rí irú ọ̀pọ̀lọpọ̀ abalùwẹ̀ wa tá a máa ní bì tó ìpè ló ṣeé ṣe kẹ́nìkan máa kọjá lọ kó rí àbí nǹkan kan irú eléyìí ó di dandan kọ kọ kọ bójú ara rẹ̀ náà àmọ́ tí ọba sí ìhun nínú ilé nínú ilé ìwẹ̀ rẹ̀ tí ọ̀sẹ́ nìkankan tí ó rí kò sí nǹkankan tó kọ́ iṣẹ́ dandan kọ́kọ́ kọ́ bo ojú ara rẹ̀ tí ń bá ń wẹ̀ lọ́wọ́ kí ni ìbéèrè yín kẹta. náà kéèyàn ọmọ sálámà sí. ala kulli hal lẹ́yìn ìgbà tí èèyàn bá mọ̀ pé mùsùlùmí ni kéèyàn ọmọ sálámà sí. àmọ́ tó bá di pé yóò sọ ọ́ dìjà tí ó fi ní tí ó fi wá di nǹkan míì yóò sì wá ná àkọọ́lẹ̀ pé òun ló ní kéèyàn ọmọ sálámà sí wọn mọ́kànlá lọ́dọ̀ ọlọ́run àmọ́ gẹ́gẹ́ bí ẹ̀kọ́ ìsìláàmù lópin ìgbà tá a bá gbà pé mùsùlùmí léèyàn káwọ́ ọmọ sálámà sí àìdáhùn yẹn ẹ̀ṣẹ̀ ọrùn tiẹ̀ ní ọmọ wa. هذا والله تعالى أعلم صلى الله على نبينا محمد وعلى آله وسلم